يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أدب فولان وبعلا نجلا أترويكي أتيقفون الفاوة با كل النبي محمد صلى الله عليه وسلم ìtìlọ́rọ̀ ń kọ́ bá nábi náà tàwọn ará rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ àmìdálọ́ wọn bá kó sánú àwà náà pẹ̀lú àwọn òbí wa tàwọn alfáà wa tàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti nígbà ọlọ́mọdé àtàánú wa láàjọ́lọ̀ kíyàmù ọlá kùránù kẹrìm ọlá láà ilẹ̀ ìlọ́à دون رياض الصالحين من كلام سيد المرسلين ọgbà àwọn ẹni rí mọ́bí sí jùnírù inú àwọn ọ̀rọ̀ aṣọ́jú gbogbo àwọn òṣìṣẹ́ lọ́ọ̀bá báàbù ọlẹ́ẹ̀kẹwàá lábẹ̀rẹ̀ ní alẹ́ báàbù fi mọ̀báàdára sí filakairat báàbù من توجه إلى خير على إقبال عليه لينا إسلام يقول رضما دجوك وشيري كلمة بالجد نقل وقفما بغير تردد نقل كما في إيماني بشيرنا قال الله تعالى في إمام ونووين بقباب وكان يبدأ له آية قرآن قدوم موعد فيها وأنا سأقول الله فاستبيقوا الخيرات ìdíkó la khairat ẹ máa ti káàkiri ẹ máa díje lọ́bi iṣẹ́ rí kúrò kúmọ̀ fọkúnjẹ bí iṣẹ́ rí قال تعالى وسارئوا إلى مغفرة من ربكم وجنات عرضها سماوات الأرض وعدت للمتقين أما في ديجي لو بيأصل يدل الله وبعين أتى الجنة تريد أن يجب على سماء في ليلو ọlọ́run pèsè fáwọn olùkọ́ ọlọ́ọ̀bà olùkọ́ tó wá kanáà ọ̀kọ́ ọlọ́ọ̀bà bọ̀lá أحاديث inú àwọn ahadis bí ahadis nọmba 87 kíra fìlàáwọ̀ alákọ̀ọ́bẹ̀ عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال وسيدنا أبو هريرة رضي الله عنه رسول الله بادر بالأعمال فتنا رسول الله المذنب ẹ̀dì ẹjára sí àwọn ẹ̀ṣẹ́ rí burúkú fìtínà tó dé tí ó bolẹ̀ bí òkùnkùn òru ìṣùgbé ọlọ́dún mọ́mìnà ọ̀yọ́m sí káfíra mọ́mìnì yóò di láàárọ̀ èyàn di láàárọ̀ ni mọ́mìnì àmọ́sílẹ̀ tí ó di kẹfẹ́ rí ọ̀yọ́m sí mọ́mìnà ọ̀yọ́ sí bíọ́ káfíra èyàn sùn lálẹ́ ní mọ́mìnì àmọ́sílẹ̀ tó di kẹfẹ́ rí yẹ̀dẹ́ òdí na ó ni ó ka àwọn èèyàn máa tẹ̀sí wọn nítorí ayé yìí àwa mùsùlùmí náà mùsùlùmí ti fi wa nígbà sọ wá mẹ́rin ọ̀gbọ̀n nọ́mbà 88 dọ́là kejì nínú báàbù yìí àmà ábí sọ́rọ̀wà sọ́rọ̀wàga rọ́bíọ̀ sọ́rọ̀wà rọ́bíọ̀ lọ́wọ́ bí kásùrù sín sọ́rọ̀wà فتحها عقبة بن عارف رضي الله عنه عقبة مع عارف قال صليت وراء النبي صلى الله عليه وسلم بالمدينة أثر ní mo kírun àlàásàrù lẹ́yìn alẹ́ bìtìlá ní madina ọjọ́ kan ìsìlámà ọmọkàlámà wà láti wọn tán fọmọkàlámà mo sọ̀rí àn bá dìde kíákíá ìjọba àwọn tẹ̀sí bá dìde kíákíá ṣàkàtà rẹ̀ kààbìn náà ó bá ọwọ́ tí a yẹ gbà ló wà ní sáfù إلى بال خجر النساء تبولوا كانوا ويراهم ويروه فصدع الناس من سرعته على يواجهة تلك سلاني yàrá báyìí àkọ́jọ́ àlẹ́yìn tó bá ràá bá wọn ràá annáwó ka adìbò min sọ̀rọ̀ àti lọ́nà wá fúra ikú káyì àwọn èèyàn tí wọ́n dàmú wọ́n tí mọ̀ nípa mọ́ sí yàrá ìdí yẹn àkára àkárùtù ṣe àmìn tape rin indi wọ́n tí àwọn owó tó kù lọ́ọ̀ mi nílé ni àkọ́kọ́ kù lọ́ọ̀ mi àkàrẹ́ ètò àmì yàrá sani fa amárùtù wọ́n ń bẹ̀rù kí máa dìgbé ọwà lọ́wọ́ mi bí kò sílẹ̀ sọ́wọ́ mi bẹ́ẹ̀ ọba tó di kìtìmọ́tì yà mọ́ àpàtàkọ́ lè bá kìtìmọ́tì yìí kọ́ rẹ̀ pé owó yẹ kíákíá rawahu Bukhari Imam Bukhari lọ́gbà ní tiwa وفي رواية ابن إبرامي كنت خلصت في بيت كبرا بالصدقة أو سعراك المبابي بسنو لي موانتي فكريت عن قضيته wọ́n kó ìrọ̀ aláti pé kásùn pẹ̀lú ẹ̀ láti gbogbo fún yìí tíbùrọ̀ ní ayé kẹta zahabi alfidda ọ̀nà ni àwọn gold àbí diamond 89 ẹlẹ́kẹta ní báàbù yìí عن جابر رضي الله عنه قال كم رجل النبي صلى الله عليه وسلم يوم الأهد أهد أراكم كم بيلو أبسان مدد ara'aita in kutiltu fa aina ana ìṣọ́lọ́ wà tó bá jagun mọ́ fi kúrú jogun yìí jogun ohun ni gbogbo ma bá sí kára sí janna bíwá janna fa alqa tamarati kun náà sí yadi arákùnrin yẹn mú àwọn dẹ́mi lọ́wọ́ bá súnmọ́ kátàlá àtàkùtìlá ọbẹ̀rẹ̀ sí jà lọ títí tí ó fi pa ìfọ́kọ̀ àrẹ yìí àwọn afáà ní alákùnrin ọgbà ìrí ọdún dábà jẹ́nà tí wọ́n pàmí ìgbà máa tó wá dúró mọ́ tó máa jẹ débìnà ayé gbára kẹfẹ́ jẹ jẹ́lúbà nínú àjẹ́nà ló sọ débìnà ọwọ́ rẹ̀ wasting of time kí tó máa dúró jẹ débìnà àwọn òsì ní ìkọ̀rọ̀ àlébì sẹ́lẹ̀m nígbà fọ̀rọ̀ yìí ọ̀rọ̀ bà fáwọn nígbà fáwọn nígbà gbọdọ̀ lọ́rọ̀ bà. nọ́mbà 90 ẹlẹ́ẹ̀kẹrin báàbù yìí عن أبي هريرة رضي الله عنه وسيدنا أبي هريرة رضي الله جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أنا أقول قبل يا رسول الله أقول أبو جلب أي سلك أفضل أعظم درجة أي سلك أعظم درجة أجر عفوا أي سلك أعظم أجرا سارا الله فيه لا ما متو جلو قال أتصدق وأنت صحيح شحيح تخشى الفقر òun náà ni kó o sì tààrà ọ̀rọ̀ lálàáfíà lẹ́pẹ́ ìwọ gan-an wọ́n bẹ̀rù kó sì mẹ́tẹ́ ìtura mú ní òwúrọ̀ sì tààrà fa'amúlò gẹ́gẹ́nà tó kọ́ oúnjẹ ẹ̀ràn kó lówó lọ́wọ́ aláàtúmùhìl àtà ìdábẹ́dàgà olùkóòm má lọ́ra láti má sì tààrà nígbà tí ẹ̀mí ti gbó lára rẹ̀ kó tààkọ́ bọ́ pé fúláàlì kádà fúláàlì kádà ما في أول باي باي فوق وجهه باي كذا قد كان لفلان فوق وجهه وفوق وجهه ذلك نادي أو دي قوية في القيامة أي العلكم مجرى بجن الله مريء مجرى طعام وشراب ما بيجامع وجه من ما مع أو إسرائيل 91 إليك عن بابه عن أنس أن رسول الله صلى الله عليه وسلم أخذ سيفا يوم الأود ثم سيدنا أنس رضي الله عنه أنا مثال بعيدا جو أبدا جو قال من يأخذ مني هذا أهل أن على علومي وفتوا أيديهم فتوا ومزيقها كل إنسان منهم يقول يقول أنا أنا إميني إميني مفيه قال فمن يقوم بحقه هل يبقى منك الوقت وعدم القوم أو يمكن شيء قال أبو دجانة قال وصلت من أبو دجانة أنا أقوم بحقي يا رسول الله يبقى الوقت اوف ففرق بإيهام المشركين الله أكبر فأبو الحيث أخذ تواما أو قدوة وسبو وفتواما ìmáàmù mùsùlùmí gbàdé ti wá gbàgbé wọn àti àkórí ìlú ìjọsọ́gbè wọ́n àti ìjọ sọ́dà máa lọ yẹn ó ti ìmọ̀lẹ́sì mùsùlùmí rántí nìyẹn. البداية اسمه سماك ابن حرسة سماك قوله آدم الناس أي توقفهم الخجوع وفلق به أي شق به هام المشركين عيروا رؤوسهم عملوا لي وان لما 92 ابتدى عليك من بابه عن زبير بن عدي رضي الله عنه قال ما زبير بن عدي يضايق أتيت أنسا بن مالك رضي الله عنه ثم أبع أنس بن مالك يضايق سكونا إليه ما نلقى من الحجاج أو أبع نقبع وحالة حجاج جواري فقال وذقوا اصبروا اتسوروا فإن أولايات الزمان إلا والذي بادأ وشروا منه الله أكبر حتى تلقوا ربكم الله أكبر سميتوا من نبيكم ولو كنت الله قال ابن سيدنا حجاج رضي الله عنه يعني وصلوا سيدنا علي وقوي اصبروا أنا أوى وانتوا وأنتم وانتوا وصحابه bẹ́ẹ̀ àwọn onítìí sọ pé pé òun ni sàbẹ́ tí kúbẹ̀ ìlẹ́yìn nínú ìsìnkẹ́lẹ̀ ní gbòòrò Madina wọn màlú mi o àmà ní Madina kò sí kú lẹ́yìn ìtì kò sí sábẹ́ ìsọ̀rọ̀ kan gbogbo àwọn tó kú bá tábì yìí so àdáàbí rẹ̀ Yusuf náà tábì yìí wọn ni amiru ń gbàna wọn à lè bá wọn sọ pé amiru ń sọ̀rọ̀ ni wá wọn sọ pé ìsbírò ìsìsòrò ìnáwó láyá ti zàmà àsìkò ní wá إلا والذي بدأ الشر منه أبي دوات تلي كتب كتب لا قرأ أتقوا ربك لك ولوبا سمعت من نبيكم مقوى بيعت دعا نبيهني صلى الله عليه وسلم كيلو ولا لكم أبا سواء بخاري نوم بخاري ربك سوا 99 تنجي على كجين بابو يجي عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال قال سيدنا أبي هريرة رضي الله عنه بادروا بأعمالي سبعة أيتي بارك مجي ما تنتظرون إلا فقرا منتفيا تواجهوا كي أسي ثم يسوق أو غنى متقيا أبي أورو tí ó máa ń yẹ máa sì gbéraga mọ́lọ́dán mọ́sílẹ̀ àbí ààrẹ tí ó máa kó bíbáyàn àwọn haraman mọ́sílẹ̀ àbí bàjẹ́ tí ó máa àìwọ́n kí a ń fi fọ́nà wọ́wọ́ kalamu mufra òun náà ni bàjẹ́ yọnu tí ó kárí àwọn mọ́tán mọ́sílẹ̀ àbí ikú ẹgbẹ́ máa wálójì láwọn àfọ́rù náà kó lọ́sàánú wọlọ́bàá كلا كلمة و ودجال أفيد الدجال نصيب الدجال الشير قائب منتد أني أبو قمة بوع أو ساعة كساعة عدنا وأمر ساعة عدنا عدها وأمر ديال الكيامة ديال الكيامة اجتمته سيودة برو كورو رواه ترمذي وقال عزيز حسن Oh! ìgbàmù tí ó ti gbọ́dọ̀ láti tó fẹ́ lẹ́mí dáma 94 asáminu ẹlẹ́kẹsàn ánúhù ayé abírí rẹ̀rẹ̀dìyàn lọ́wọ́ ánà wọ́n wáyé pé أن رسول الله صلى الله عليه وسلم قال يوم خيبر أنا بسأل أن خيبر خيبر فعافين عامل راية رجل يحب الله ورسوله ni ma gbé àti agun yìí lé kọmọ́ndà ogun yìí rí arákùnrin kan lọ́wọ́ yuhibbullah wa rasulahu ó nífẹ̀ẹ́ ọ̀nà tó jíṣẹ́ yaftahullahu ala yadayhi ọ̀tọ̀wọ́ ẹ̀rọ lọ́wọ́ ti kàkẹ́gùn yìí فقال عمر رضي الله عنه حين عمر ما حببت إمارة إلا يومئذ mi ò jẹran mi ò jówú kí n jẹ àmírù rí àti gánà wọ́n sọ pé àmírù yẹn ó nífẹ̀ẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ó ní àti gánà mo nífẹ̀ẹ́ kí n jẹ àmírù dá sílẹ̀ láha rọ̀já àmírù aláha ó ń kọ́ ọ̀sọ̀wọ́tò èmi bá gbìyànjú kí wọ́n jẹ́ pé èmi ni wọ́n pè fún àbí fàátáwò ló bá gbé àṣíyà ìrìn lọ́wọ́ kọmọ́lẹ́sìbìn ìrìn lọ́wọ́ ìyáwó kára mc wọ́n máa lọ wà látàrí tífẹ̀ lọ́wọ́ yìí àtà ẹ̀fẹ́ olùbáwọ̀ ààrẹ ìkúrọ̀bì jíkó sógun àwọn ọ̀tá ìsára aliyu ṣe àìsẹ́nà aliwa mú díẹ̀ tún wá kafa lẹ́yìn lọ́wọ́ dúró wọ́n ní ọjọ́ tẹ́fẹ̀ tó wọ́yìn بوشي ماذا أقاتل ناس على ماذا أقاتل لازم المراجع قال قاتلهم حتى يشهدوا أن لا إله إلا الله ما براجع يقول لا إله إلا الله وأن محمد رسول الله محمد شلوبا وإذا فعلوا ذلك لا يسمعين قد منعوا منك دماءهم ودي وقت جواسلين وأموالهم في دكيا إلا بحقها فقوا بدكوا وحسابهم على الله في شيء ما هو الله سبحانه وتعالى زي باري بابي بابي يطلي بابي عليكم باب في مجاهده báàbù nígbàgbà kí ẹ máa gbìyànjú máa gbìyànjú máa ṣe wàhálà fẹ́sì lọ́ọ̀bà ló bá gbàá nínú gbìyànjú rẹ̀ lọ́ọ̀bà ẹ máa gbìyànjú kọ́ máa ṣe wàhálà fẹ́sì rẹ̀ lọ́ọ̀bà ọlọ́láwò tààlà ọlọ́sọ̀bá pé wọ̀lẹ́dínà jáàdù fínà na hàdínà musulà na wa iná lára ma al-muslimin na gbogbo gbọmọ́gbìn nítorí ọlọ́ọ̀bà ni wọ̀lá ìdájú قال تعالى واعبدوا ربك حتى ياتيك اليقين ما بتسمع الله باركتك في ذات به أي تنقطع إلى تلك الله قال تعالى ومن يعمل مثقال ذرة خيرا يرى أجمع الشهد وما بيما أنا أقول شهريوري قال تعالى وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله huwa khairan wa azamu ajra mo bá ti síwájú fún mi ara yín nínú iṣẹ́ rẹ̀ ẹ bá lọ́dọ̀ ọlọ́ọ̀bá ó sì lórí jù bẹ́ẹ̀ tóbi jù lẹ́sàn kádàrà ọ̀la ọmọ tó ń fi kó mi khairin inna Allaha bihi alim ọlọ́wọ́ ní gbogbo ní bá ná ní ojú ọ̀nà tó lọ́ba ní oríire ọlọ́ọ̀bá tẹ́ ná fún ọmọ nǹkan rẹ̀ wọ̀lá àyà tó fi báàbù kàfíra màálùmá àwọn àyà tó wà ní báàbù yìí وعمل عزيز أما عديث 95 فالأول أنا أقول بابه عن أبي هريرة رضي الله عنه قال ثم رسلنا أبو هريرة رضي الله عنه سبايك قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال نظق من عادى لي وليا فقد أذنته بالحرب إن أبو هريرة ما أدبك سنتهم ما أبو أنت كما جاء الله لهم جاء ولوما أحب إلي عبدي شيء بشيء أحب إلي مما فرضته عليه أن يكون يسوء من كل شيء كان تجو جمو سلانا يلي لهم أي بقبو شدي باسي بقى بقبو يلي كيما كيما سكوما دعوة ربنا عزيزي أودي وطنطنا وما زال عبدي وما يزال عبدي أروب ينيا ونيبو يرب إلي بنوافل حتى ما يسيرنا يتجمع دوات ثم يقول لهم نافلة حتى أحبه فتما في نجيري فإذا علبته تما بعني فيه كنت سمعه الذي يسمع به ما عاد يتيت بمبرع بصره الذي يبصر به ما عاد يجيه برنا يده الذي يبتش به ما عاد يواجه بمنقى ورجله التي يمشي به ما عاد يتأثنيني فإن سألني أتيت تأتي القرار ما أفهمه إن سعادني أعيذه azantu tó wá sọ̀rọ̀ ní máa dáàbò bò àwa bukhari imam bukhari lọ́gbà lè ṣe wa azantu alamnu bi anna muharibun lahu ma fi ma ike èmi ma gbogbo tó ń tọ̀ wọ́n lọ́gbà gbogbo tiwa lọ́ba ìtàázani ayé rúwẹ́ bí nóni wà bí gbà gbogbo ìtàázani ìtàáza bí number 96 عن انس رضي àfàṣínà ànàfíì ọlọ́ ànà nínú àdíṣ gbọ́dọ̀ alẹ́bí sallallahu alaihi wasallam tí alẹ́bí gbọ́dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ subhanahu wa ta'ala ilé ìzọ́n pè ní àdíṣ al-qudusi ara idha taqarraba al-abdu ilayya shibran ọlọ́ni tí ẹ̀rù ọlọ́wọ́ bá súnmọ́ mi nílé ẹ̀rù ìdá mi nílé ẹ̀bù ọwọ́ karamtu ilé ìzira máa súnmọ́ ní ibi ìdánwò kan ọ̀yìn karaba ilé ya zira tó bá súnmọ́ ní ibi ẹgbọ́gbọ́ kan karamtu ilé ìzira máa mú ní ibi apá kan fa ìza àtàní yamshi tó bá bá mẹ́ntí rìn jíkò harwala máa bá mẹ́ntí sáré rawa buhari imam bukhari lọ́bàlẹ̀ síwá 27 باب ايه عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم وسيدنا عبد الله بن عباس بشر الله يقول نعمتان مقبون مقبون فيهما كثير من الناس àwọn jẹ́ra méjì kan bẹ jẹ́ra ọlọ́run méjì kan bẹ tọ́pọ̀lọpọ̀ ní ọ̀ká fún mọ́sílárìí تصحيحها أننا على عسر من فوهين بالفراج رواه بخاري إمام بخاري لبن حديثي واه لما 98 سنة المرفوع بابي أنا عائشة رضي الله عنها عمر ما واسيد عائشة رضي الله عنها صبحك إيه؟ أن النبي صلى الله عليه وسلم كان يقوم من الليل مع النبي ما ديلون ينافلة حتى تتفتر يقدماه ديك ẹsẹ̀ méjì wọ́n wù ú fọkúlọ mọ́ ní wùsí ọlọ́ọ̀bá ní ma tó sinà ọ̀háàzà yá rasulullah tí ma kí n fún ara wà láti báyìí títí ẹgbẹ̀ wú báyìí bisalòlá ọlọ́ka máa tẹ́kọ̀ dama mi zambika wọ́n máa ta àkọ́ wọ́n ti fúrẹ́sẹ̀ rẹ̀ jì síwájú àtútù sẹ́yìn aláfàlà òhìbó na àkóóná abdul shakura dùsọ̀ òní nífẹ̀ẹ́ sí mi kí n jẹ́ ẹrú ṣé mo jùmọ̀ wòlítọ́nà من دعنا مولوبا كان ولا هذا القيامة ولا القرآن الكريم نمبر نيتناي هي لك من باب إيه أن عائشة رضي الله عنها أنها كانت كان رسول الله صلى الله عليه وسلم إذا دال عشر آية الليلة وأنقذ أهلا وجد والشدة مئزر رواء متفق عليه ثم سيدة عائشة رضي الله عنها ní alẹ́ ìṣẹ̀lẹ̀ bí Ramadan bá bẹ bẹ́ẹ̀ni mẹ́wàá gbẹ̀yìn Ramadan ìzàdọ́kọ̀lá aṣara káyà rí gbogbo orúmọ̀bí náà fìlà wà á ń kọ́bà ààlà rí ma tàbí àwọn ẹbí ẹ̀ ìjìnlẹ̀ kámi délẹ̀ kánà sí náà fìlà lóru ẹ̀dá lẹ́yìn náà yóò múra síṣẹ́ rẹ̀ gan ṣẹ́dá ní ìzà lẹ́yìn náà yóò sọkùsọkùsọ àìkòlì súnmọ́ àwọn ìyàwó ìyàsùkò yìí muradu aṣara àwákẹ́rẹ́ ní iṣẹ́ Ramadan mẹ́wàá tó mí náà ni àwọn mẹ́wàá gbẹ̀yìn Ramadan وميزة الإزار هنا لسكتوره هو قيادة عن الاتزال من سنة تجينا له بنصره كلا مراد تشميرة للعبادة هنا لإكرامته قال سببت لهذا الأمر بإزاري أي تشمرت وتشمرت هذه كانت ni yóò sọ kò ìsìnkú rẹ̀. number والثالث أجل لك فعن بابه إيه. عن أبي هريرة رضي الله عنه قال وفي النبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم عن المؤمن قوي خير وعب إلى الله من المؤمن الضعيف في كل خير ليه من الله gbogbo àti almúmin المؤمن lágbára ọlọ́ba lẹ́bí ní múmin tó lágbára almúmin kọ̀wé múmin tó lágbára tó ní jìd tó khairun olóore ahabu ila Allah ọlọ́rẹ̀ ìfẹ̀sí bí mímí ìjọ ìlú mùsùlùmí lọ́kà lẹ̀ kíkọ́ lẹ́ni òfin kó lẹ̀ khairun gbogbo orí ní gbogbo iṣẹ́ rí ahàrẹ̀ sí máa yẹ kọ́ máa sojú kòkòrò tí ti sọ láǹfààní wasta'in billah kọ́lẹ̀ wà mọ̀rọ̀ lọ́wọ́ bá bọ́lá tájọ̀ lọ́kàrẹ̀ tí ó ti rẹ̀ níjà ní ìdá ara mọ́kàrẹ̀ ní ìsìsì lọ ìnà فلا تقول لو اني فعلت كذا لكان كذا وكذا wọ́n bá fún kẹ́sẹ̀ lọ bá yíwọ́ ẹgbẹ́ wájẹ́ pé ah, wọ́n pọ́sẹ̀ lọ́wọ́ tí wọ́n pẹ́ àà ìbámọ̀ ní ìbáṣe báyìí ìbáṣe báyìí gẹ́gẹ́ wọ́n pàájọ́ ẹ̀ ọkọ́ ìjọ́nà pé kádọ̀rọ̀ lọ bọ́lọ̀ sí ẹ̀rọ sẹ̀rẹ̀ àti bìnrin kìíní bọ́lọ̀ sí ẹ̀kọ́ sẹ̀rẹ̀ kádọ̀rọ̀ lọ ọmọ ṣá fáàlà افتوا عمل الشيطان يدوس لكم وشاء الشيطان رواه مسلم امام مسلم برادي سوا هذا كده لبي باب يدوجه وان وان أن رسول الله صلى الله عليه وسلم أبو يا نبي لي سكولي أبو جاني سواي كي حجب النار الشهوات شهوات أمام كافنو بيكابوتي كازينا كذلك قبلوا له كما بوكيلو ما روش شهوات وديوا eléyìí ni ìjáàbò náà tí wọ́n ti kọlu ìyẹn wọlú náà lọ́nu ọjọ́ náà bil matari gbogbo tó máa kọ̀ òun ni àjẹ́nà ti ṣe ìjáàbò rẹ̀ kí kọ́ òyìnbá fílà inú ọyẹ́ ìkó sàrọ̀lá òyìnbá fílà lórí kò tó wá bára sí òkè ìjùmọ̀ àkànkọ̀ ara ọ̀fẹ́ àmọ́kọ̀ sí àjẹ́nà ti gbójú tiẹ̀ يجل هدبت معناه أي بينه وبينها لا عن يعني لك بلوى الجنة هذا الحجاب ولا الحجاب ككريه فإذا فعلت دخلتها في شعوات أولا قال أول جنة المرأة صلى الله عليه وسلم إليك جوتي جوان أوتوا البابوين أنا أبي عبد الله وزيف بن يمان رضي الله عنهما وقال سيدنا عبد الله وزيفة ọmọ yemen ọlọ́gbọ̀n ẹ̀rọ tó báyìí pé ìṣẹ́lẹ̀ tó bá annabi sallam mo kí ọgbọ̀n alẹ́bí sallam látàlẹ́ ìlàjì lórí jù kàmọ́ wá sí wá kí wọ́n láti ti lọ ọba kújọ àti ìṣẹ́lẹ̀ alájì yẹn náà fílọ̀ ọ̀hún fọ́sátàá bákàrà àti ìlà bẹ̀rẹ̀ sí bákàrà lọ tọ́kọ́ bí ẹ̀ka ìjàmìyàn bá dára قلت ملقي يصلي بي ركعة ففي بقرة ركعة كريم فمدع أذكر توبة الله فقلت يقرأ بها وقلت وقلت يذكر ثم اشتدى نساء قد جنب آل مران قال في سورة النساء سورة كريم الكوكسورة كتا ما تتبعت أولا في سورة الكريم سورة كريم وقرأ وقال ثم اتبع بآل نعم أنا واقف على وجه قراءة آل مران وذكي هنا قرأ يقرأ مترسلا أو مترسلا انفر بالهيكيني الحمد لله رب العالمين الرحمن الرحيم الحمد لله العالمين رب العالمين رسلا مر بآية فيها آية تسجيل سبحة بعدين بيعاد مثلا تفضل إذا مر بسؤال سأل بيعاد لهم قوري صلى الله وإذا مر ب إذا مر بتعوض تعوض فاللي بيعاد قوي وصمي يعني وصمي ثم ركع لينا الورق جعل يقول أنا سبحان ربي العظيم سبحان ربي العظيم كان ركوعه لحظا من قيامه أصول ركوعه ابي توافقه بدونه ثم قال سمع الله لمن عمل ربنا ولك الحمد رب سمع الله لمن عمل ربنا ولك الحمد ثم قام قياما وسجود الطيل بيننا قريبا مما ركع ابي سمعت من ثم سجد لنا سجود وكان سبحان ربي العالى ممن يقول بجرجل وكان سجوده قريبا من قيامه سجود أنا في اسماء إدوره سواء مسلم إمام مسلم بن سواء مسلم رفوا Ọlá ẹ̀kọ́ ohun Naam. Ó ní àwọn àwọn bídà máa fi máa ń lo méjèèjì láti fi wíkà pé. Bọ́ bọ́ yìí. Bá dàbí wàlíyá àti hmm. ìdíje ọwọ́ rẹ̀ tó gbé kùkù. Ó jẹ́ ìlú àti ìlú. ni ẹja gbọ́ yìí. Mo ní ẹja gbọ́ yìí lẹ́yìn. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال الله سبحانه وتعالى من عدا لي وليا إلا مولي من نتع أنا ولي أنا بقى أمني لولي دي أنا فاقي مما زواج من فاقي ولو ترى الإنسان في العوى كما فنوا تبو ومشى على الماء كل ما نقول يومي ليس بمؤمنا كيف مؤمن قبل أن يكون وليا ibi kò yóò di kó wòlé yìí in khalafa sunna wòlé ọlọ́wọ́ bá ní mùmí ní àdá ìjọba máa ìjọba máa kọ́kọ́ fìtínú táǹkì lọ́pọ̀ òlékó ó di tọ́ọ̀rẹ́rìn kọ̀ọ̀rá pẹ̀lú wòlé ọlọ́run la khawfun alayhim wa la hum yahzanun alladhina amanu wa qad yattaqun ọ̀rẹ́ ọ̀rẹ́ ní kòkòrò ẹ̀mà kí lásìkò ẹ máa máa lu nídìí èkìrún lásìkò òde à ń gbé wòlíì ọlọ́ọ̀bà ẹ máa kí ọjọ́ máa lùlù eléyìí ṣe wòlíì ọlọ́ọ̀bà wòlíì ṣe tọ́ ni ó ti wà ọ̀rọ̀ tí ọmọ yín sọ ẹ̀rù pé bá ìgbà ń bú ìbú yìí ìdàkúkẹ́rà àríkìrún jẹ́ ìdàkúmọ́ẹ̀lì ẹ̀ mo ní wọ́n mi wádìí ó rẹ̀ gan wa àwọn tó yìí ojú ti gbọ́dọ̀ ìkàlẹ̀ ẹ̀ lè rọ́ǹgì àmọ́rọ̀ ní kan ó ní ẹjẹ́ pé wọlé ọlọ́ọ̀bá ìdúlá àṣọ lórí kíkírun ó ní tẹ́ẹ̀kì òṣù ìrìn kíkírun ìdúlá àṣọ lórí kí wọlé ọlọ́ọ̀bá ni àwọn olóòkà ọmọ ní àṣọ lórí yọ̀ ó yẹ ní ẹni jẹ́mi jẹ́mi tàdúrà fún bẹ̀ sí òdìjẹ́ lọ táwọn fún bíi àpapọ̀ báyìí àtàwọn mú kó nòrò gan ló gbà fásitì àwọn àpapọ̀ kan náà ẹ̀ tí lọ́lọ́ lẹ́bi bọ́ọ̀yì ọ̀rẹ́ bra afẹ́s náà lọ́rẹ́ àwọn ọkọ̀ nìjá ayé náà mọ́ ẹ̀ máa tó kí lọ́rẹ́ yìí ni àmẹ́nu ọ̀dọ́ yìí mo ti gbọ́ tẹ́tẹ́tẹ́ ìṣẹ́ ọ̀dà wẹ́ẹ̀sì máa mú wa ó ní èèyàn sọ àgbé àsọ lórí aláàkọ́ kí ẹ fáwọn kí ẹ fáwọn báyìí nígbà sí ní ṣìlẹ̀ àbámu ó di àwọn aláàṣọ ìyá ìbò nígbà sínú gbogbo wọn sì ló àgbàbí kan síbẹ̀ àbí iná gbé láàṣọ lórí náà ni. ó kàtí parẹ̀ náà àbúkọ́ gbẹ́rún àwọn afáàní ní ìsìn ẹni tí wàá bá ṣé òbúlẹ̀ àlàyé tó bá gbọ́dọ̀ márùn-ún rẹ̀ ó máa sọ bí i pé òun rí náà ni àbí ni ọdún yẹn lẹ́yìn náà ju ìgbàgbé kìí ṣe rọ́ọ̀nì. lẹ́yìn ní àjẹ́ lónìí kẹ́kọ́ bra mú píkà lọ́wọ́ fún yẹrí bí sáwùjọ́ lọ́dọ́ bí mú píkà lọ́wọ́ àti bàbá àfáàndà àti sí òbúlálà nípa sí òbúlálà ọmọdé ní ìgbà yẹn young boy òun tó kò wájú wọn yìí bá ẹ̀lẹ́sàláti àti ọdúró ẹ̀lẹ́sàláti ó sọ kí ní mọ́rùn jẹ monday ló ti di báyìí ó sọ mọ́rùn ó wà ní píṣọ̀ yẹn wà lọ́wọ́ abdulrahman abdulrahman ní pharmacy olómú wá fún mi gbogbo rí ẹ̀yẹn sọ ẹ̀yẹn mi ìgbàgbé ọ̀pọ̀ ẹ̀jẹ̀ mọ́là bí mọ́là bí mọ́là bí àwòkọ àmọ́ ọ̀rọ̀ rẹ̀ yé òótọ́ wà mí hmm. kí ni kí ni máa sọ ní gbangba ni àmọ́ òótọ́ wà ní ọ̀rọ̀ rẹ̀ yé ó lè dìtú bílálà ẹ máa fi ń lọ tó máa lùlù tí wọ́n ní kákàkiri gbóró àlẹ́ wòlíọ̀ lọ àìlẹ̀ wòlíọ̀ lọ àìlẹ̀ wòlíọ̀ lọ wà ó di eyín láti kí lórí àwọn wòlíọ̀ káwọn ìwọ̀n wòlíọ̀ bá kálá ọlọ́run ẹgbọ́ ìnà àwòlíyà Allah àwọn wòlíọ̀ lọ́wọ́ bá láàkọ́ fún aláyìí wọ́lá ń yára polisi kà fún pẹ̀lú wọn àwọn ti tààrí fún wọn àti ṣe alẹ́bí na àmọ́nà ọdún ni wọ́n sábẹ̀ yẹ tẹ̀kùn ọmọ kí wọ́n sùn lọ́rọ̀ jẹ́mọ́ ọmọ agbáwẹ̀ ramadan wọ́n lọ́wọ́ wọ́n lọ fi hajj ọmọ yóò sàká àwọn ni. ó di yé ẹ̀dí yà kẹ́wọ́n gbé wọlé lọ́la lọ́sọ̀tà tààrí tó wá pé wọ́n lọ sára ìsàn àbí iṣẹ́ ẹnu náà fún mi kí ẹ máa funu atẹ́gùn àti ìrètí funu atẹ́gùn àti ìrìbá àmọ́ kí ẹ máa funu atẹ́gùn kò má sára máa ọdí máa lórí omi lẹ́sẹ̀lẹ̀ mọ́mìnà kẹ́sì mọ́mìnì fọ́nà àyàn yẹkùnà wọlé yà nígbà fún ní wọlé ìnà hálfà sunna nígbà yà jẹ tọwọ́ sunna mọ́sán fún nígbà yà wọlé bá ìkájọ sáwà ọ̀rọ̀ nyọ́kan nígbà yà wà fún mi ni ẹ̀yọ́ sọ̀rọ̀ mọ́ ní ó ní wọlé ní ṣé wùbúlálà mo kí n rẹ̀ lẹ̀ wọ́n náà bọ́kà gómìnà jọ kà ń ké lọ́wọ́ ọwájú kò báyìí wọ́n kásẹ̀ kò báyìí lórí àga àgbà ojú kò lórí ọwájú kò àwọn àga kó sì yẹn ni wọ́n fi gbé ọba kó sẹ̀ báyìí wọ́n fi báyìí wọ́n fi àpò ẹ̀bú ẹ̀ tẹ̀lé sí i kẹ́lẹ́ sọ́ni káì yá nkúni ká har ku gani na yi muku aka sọ́wọ́ ku damuna mabinu ba ẹgbẹ́ ìkún ojú kún jókòó gbéraga ìfẹ́ ní kíkẹ́ níbi kíkẹ́ ìbọnú aṣọ gbogbo àti àwọn amílẹ́yìn àmúfà bí mẹ́ta kan bí bàbá àdókà ìgbà tó báyìí wọ́n wá ti Zaria àwọn nìkan fẹ́ jẹ́ eight minutes ló mọ́ra bọ́kà gómi gbogbo àyókò bí ọmọdé kí ọmọdé jẹ́ fún àmọ́ tó wọ́n ń bẹ̀ ọ́ ẹ̀kọ́ mọ́bìnú fa àwọn ẹrú ọlọ́run nígbà tó ṣe wákà gómi wòlíì ọlọ́run wọ́n kí gbèsè ayé ni wọ́n dà gbèsè ayé tiẹ̀ tí wọ́n lágbàgbé sí ìwọ̀ bíọ́lá orí ọlọ́ni ọlọ́ni bí i ṣe ayé rẹ̀ lágbàgbé láyé ah àbí ìwọ̀ rẹ̀ pé mo ní ìpè báwo wọ́n fẹ́ dìbò orí ọlọ́ni olóhùn ọ̀fẹ́ rẹ̀ yòó yà close close the end of discussion bá ti close the discussion ìwà nù dọ̀ ẹ̀rọ wọ́n lè fọ́kàn kò oh, ẹ̀ẹ̀kẹ́ mo ní máa ń kọ́ láti bí lórí n sọ̀rọ̀ báyìí n sọ̀rọ̀ báyìí ẹ̀kẹ́ kan sọ̀rọ̀ n kan sọ̀rọ̀ n kan sọ̀rọ̀ bọ̀lẹ̀ lórí n sẹ́lẹ̀ bẹ́ẹ̀ sáré bẹ́ẹ̀ ilẹ̀ rẹ̀ ọkùnrin bá sí náà sọ fún mi Allahu Akbar wọn wo ń tọ̀ wọn bá fẹ́ wo ń tọ̀ wọn bá fi dèrò fẹ́ wo tani mẹ́la ń kí wọ́n bá wọn. ọ ilẹ̀ àwọn tí mi ń wòye kò sí ìgbàdí jẹ́ mọ́ọ̀dì mọ́ọ̀dì kò sí ìgbàdí jẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ẹ̀rọ lẹ́wọ̀n lọ má fi sí ìgbàdí mọ́ọ̀dì bí bí àrẹ́jọ lọ́pọ̀ ìjà kẹnu ọkùnrin ọmọ sí kí ni àwa ṣe o àṣe o àwa ṣe tán ni wọ́n ní àwọn ìdáraàbà kwaliti wọ́n bí wọ́n gbé lójú láti pé níta ṣe ebédà ni wọ́n máa ń làdá nítorí kí ni àmì lẹ̀ gan-an lè má ti ní mọ́tàlá square gan kan gómìnà náà alájí idris wa